الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله أحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة دلالة وكل ضلالة في النار هذا وقف ولا وباشدة أترويك أتي قالوا النبي ومحمد صلى الله عليه وآله وسلم Ah, gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ ètò àdéhùn ọ̀yọ́ sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ah, ní gbogbo ọjọ́ rọ̀mbọ́n ah, òní ni ó di rọ̀mbọ́n di mẹ́tàdínlógún ní pé seventeen ìgbàdọ́nà ìtì àgbà náà kọ́ lọ́mọ́ṣá bí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún wa ọ̀la ìjọ kan oṣù rẹ̀ gbogbo àwọn tí à ń gbọ́ وحكيوا قلوبنا والسلام عليكم ورحمة الله وبركاته نعم أوان الحقوق أوان الطو ناني أنصر الله للجنين رمضان يي أنت بان تليتو يي يركاتي شلاي الطو الله حق الله بحقوق الله أتصو عن حقوق النبي àwọn ẹ̀tọ́ anabi sallallahu alayhi wa sallam bákan náà huququl walidain àwọn ẹ̀tọ́ òbí tí ọmọ gbọ́dọ̀ ṣe fún wa bákan náà huququl awlad ẹ̀tọ́ àwọn ọmọ tí <clears throat> òbí gbọ́dọ̀ ṣe fún ọmọ tó ẹ pé gbogbo àwọn ẹ̀tọ́ tá ń kà yìí tí yàn ṣe é èèyàn jẹ olùṣẹ́ ọlọ́run ni o tí èèyàn bá ṣe é èèyàn ó di ọ̀tá ọlọ́run ni o kì í ṣe pákà ń sọ lásán kí èèyàn fi lè mọ̀ pé bí ẹ̀sìn ti ní ká ṣe lélẹ́yìí tí bákan náà ọ̀nà tí ó jẹ́ ọ̀la fún wa láyé àti ní ọjọ́ gbẹ̀ngàn kìyàmà náà ni à ń ṣàlàyé fúnra wa ní òní ẹ̀tọ́ haqqul ulama ẹ̀tọ́ àwọn àfa àbí ká ní huququl ulama àwọn ẹ̀tọ́ tí a gbọ́dọ̀ mọ fún àwọn àfà tọ̀ á rí i pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó ní bùkátà sí káwọn kan ṣàlàyé pé ìtaní ń jẹ́ àfà ẹni pé kọ́dà nílùú mi tí wọ́n ti rí ọ bírú lẹ́kọ̀ọ́ lápèjúwe nísìn tó ń wọ ọ̀ndẹ́fìlà ń wọ aṣọ tó jẹ́ bí kaftan àbí nǹkan kan ó ní àfà àfà àfà tó ẹlòmíì ò délé kéwúrí kódà kọ̀ mọ́ kéwú kéwú ọmọ kùránì àmọ́ ògèdè pé sàmọ́ múra wọ́n mọ̀ pé ní àfa sọ bẹ́ẹ̀ sì ni àwọn ẹlòmíì tó ṣe pé bá ti mú tẹ̀síbà káàkiri wọ́n ní àfa náà ni kọ́dà ẹlòmíì àti ẹni òun ti ń ṣiṣẹ́ àfa pé tí àfa là ń ṣe ní ìṣẹ́fà mo sì mọ̀ pé ní àfa àfa àfa àfa òkè ní ń jẹ́ àfa nínú ẹ̀sìn bàtà àfa bá ń ṣàlàyé ẹni tí ń jẹ́ àfa wọn ni wọ́n àálìm wọn ni àlàálìmù àlàálìmù kódà tí ẹ̀rí ọ̀kan náà àwọn àwọn àfa wa tó ṣe pé àwọn wò pé gbólóhùn àfa yìí nílẹ̀ yorùbá á gbólóhùn tí àwọn rí pé rẹ́dẹ̀rẹ́dẹ́ kún ara rẹ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ kún di rẹ̀ lóòótọ́ tí ẹ bá sì wúlò tọ́ rẹ́dẹ̀rẹ́dẹ́ kún àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà sọ ìpè àfà náà ti ń jẹ́ èdè wa náà ni ìbá sì máa pè é náà nìyẹn so al-alim tó máa ní àfà huwa man yakhsha Allah tòkòrò àwọn àfà mi ni àwọn bàbá mi tẹ́ bá ń gbọ́ tó máa ní kí ni jẹ́ àfà àwọn mi ò ní pé àwọn bàbá wa nílò ni wọ́n ní wọ́n ní wọ́n lẹ́nu ìjọba wọn ní alifu mí ẹgbẹ̀rún ẹnìkan tó wá dúró nídìí ẹgbẹ̀rún ṣùgbọ́n gbẹlẹ́nu wálé dèní báwọn ike ẹnìkan ni tó wá dúró nídìí ayé ẹgbẹ̀rún pé pọ́n gẹ́gẹ́ fún ara rẹ̀ institution yẹn ni mo asasa ni ẹ̀yẹ̀ ni òun gẹ́gẹ́ jẹ́ bí kání òun gẹ́gẹ́ fún ara rẹ̀ odidi odidi yẹn umma ní làwọn pè ní alfa tí wọ́n ní ti ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní alifu alifu alfa tí wọ́n ti gbọ́ báwọn lọ́n ti ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn kàmá ká gbé lọ sínú tí kí ni àwọn afá ń pè ní alaalim ìtàfàfà ní alaalim so a máa ń wá káàkiri pé a fẹ́ wò pé a fẹ́ ṣàlàyé kíní yìí a máa dùn mọ́ àwọn tó bá jẹ́ onísúnnà láti lọ lè wá ìtumọ̀ kíní yẹn ní látọ̀dọ̀ àwọn sàhábà ni àbí látọ̀dọ̀ ànábì gẹ́gẹ́ dàrẹ́kì ni àbí látọ̀dọ̀ àwọn tó ń jẹ́ àwọn eh, tàbí ríùn so al alayhi rahmatullah ìgbà tí ó ń ṣàlàyé pé tani ń jẹ́ àfa ó ní al-alim man khashiya ar-rahman bil-ghayb ó ní ẹni tí ń jẹ́ àfa ó ní ẹni tó ṣe pé ó nímọ̀ débi pé ìmọ̀ wa ń bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ wa raghaba fima yarghabu Allah tóun tó wá máa ń ṣojú kòkòrò níbi nǹkan tí ọlọ́run ọba ní ká ṣojú kòkòrò níbẹ̀ yóò mọ̀ ṣe àwọn èèyàn lójú kòkòrò sí ní tọ́lọ̀ ní kàṣojú kòkòrò lórí rẹ̀ àwọn ní ti ń jẹ́ àfa nìyẹn tó nínú àwọn afa tán a tó rí lásìkò yìí náà táwọn tó ṣàlàyé àbí Ibn Mas'ud ẹ̀rẹ̀ ilé èyí tó yẹ kí n kọ́kọ́ mú wa lélẹ́ yìí wàláì kò fi lè ní ẹ̀nà husnu ẹ̀nà tansiq kò fi lè tó dáadáa wọ́n ní laysa al-ilm an kasratil hadith ibn Mas'ud lórí bẹ́ẹ̀ ní kìí ṣe pé kí èèyàn máa kéwú kọ́ máa bí sí kọ́pọ̀ rẹ tẹ́tẹ́ wọ́n ní innamal ilmu khashiyatullah wọ́n ní tí ń jẹ́ ìmọ̀ wọ́n ní kí wọ́n bẹ̀rù ọlọ́run sọ ìmọ̀ tó bá lágbájá ní ìmọ̀ wípé àáfàá ni ẹni tí ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ní ń jẹ́ àáfàá tí kéwú rẹ̀ sún máa kó fi jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba so táwọn fámi bá ń ṣàlàyé ṣé kò sí mí nàlẹ́ rahmatullah ìgbà táwọn fẹ́ ṣàlàyé àwọn àfa wọn ni ulama sharia láwọn àfa ìsìn àfa sharia ìgbàmí àwọn àfa kan ní ulama eh, rabbani الربانية علماء العلماء الربانية يقول عالم رباني سو أفا ثم سيولون وبا ثم لون شيخ سيمين علماء الشريعة وني الذين هم ورثة النبي صلى الله عليه وسلم أو لا تجوا النبي وبن كويتي إلى أن النبي لوا يمكن تان النبي سكالة لون ديما ولا عفاني إن فإن العلماء ورثة الأنبياء ترى النبي قد ينصح يكي أوان عفا àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run ọba ní annal anbiya lam yurathu dirhaman wala so àwọn àfa wọn ò jogún wọn ò àwọn ànábì ọlọ́run wọn ò kó nǹkan kankalẹ̀ táwọn èèyàn ń jogún ní owó ni wọn ní wọn ní dúkìá tó kó kalẹ̀ tí ì bá ṣe ẹ̀sìn ọlọ́run ẹni tó bá ti wá dì lànà mọ́ ẹni tó bá ti dì mọ́ ìlànà ẹ̀sìn tí lànà yẹn yé tó ń pe àwọn èèyàn sí i wọn là ń pè ní àfà alùwáyìk ìgbà tó ń ṣàlàyé sheikh alùwáyìk ó ní ó ní àlàáyàrí ní hiyàlá ó ní húmùlà àárí fún ó ní àlàúlàmá húmùlà àárí fún náà bí ṣàrìlá ó ní ẹni tó ń pè láfàlẹ̀ ẹni tó mọ òfin ọlọ́run alùmùtàfàkìhúnà fìdí nìyí tí ẹ̀sìn yé wọn wọ́n gbọ́ ẹ̀sìn yé àlàáyàmìlú náà bí ilmihim wọ́n tún lo ìmọ̀ wọn aláhùdá wa basiratin lórí ìmọ̀nà àti n tó dá wọn lójú òye tó yé wọn yékéyéké alladina wahabahumullahu al-hikma àwọn àfáà lọ́n tó máa ń bò wọn ní hikma ètò ń jẹ́ hikma ni pé wọ́n gbọ́ al yìí wọ́n gbọ́ súnà rí wọn àfi bẹ̀ máa ríwò yé oríṣiríṣi so hikma wọ́n wà fún wa òun náà ni pé àwọn àlàyé ní ṣókí nípa ẹni tó ń pè ní àfà lẹ́lẹ́ yìí tó mọ tó bá ní àfà àlàáìlìm òun lẹni tí ẹ̀sìn ọlọ́wọ́ bá yé ó kọ́ ó mà ó ń lò tó ó tó wá máa ń pè àwọn èèyàn sí bí wọ́n bá ṣe ní agbára mọ̀ bọ́lá bá ṣe fún ní agbára mọ̀ ọ̀tẹ́ ń jẹ́ àfà nìyẹn ọ̀tẹ́ ń jẹ́ àfà nìyẹn tó túmọ̀ sí pé tá a bá rí èèyàn ní ìsìn kó lọ sílé kéwú hmm, ó kéwú lóòótọ́ kò tí àti lè pè láfa ṣé ń lo kéwú rẹ̀ jí kéwú yẹn lápá ní àmọ́ sọ kí nìkan pé tó wáyé pé bí gbogbo ẹni tó lọ lé kéwú ní wọ́n bá ṣetán láti máa lo ohun tí wọ́n ń ké ni yàtọ̀ díẹ̀ díẹ̀ lẹ́mọ̀ rí láàrin wa ìfà yàtọ̀ díẹ̀ díẹ̀ náà lẹ́mọ̀ rí láàrin wa àmọ́pọ̀lọpọ̀ ṣe tán láti lo ohun tí wọ́n ké. so ṣe rí àníṣe tó bá jẹ́ pé gbogbo wa bí a ṣe lọ sílé kéwú sílé kéwú pọ̀ jáǹtì rẹ̀ káàkiri káwo ẹnu lẹ yorùbá yìí lásán káwo ẹnu lọrin lásán káwo èkó lásán káwo ọ̀yọ́ káwo ìbàdàn ilé kéwú ẹ dé ilé kéwú mi kíláàsì ní ẹ sì bá ọmọ ilé kéwú ní kíláàsì kẹ́sì bẹ́ẹ̀ yẹn four hundred níbẹ̀ four hundred ọdọọdún náà sì ń ṣe sàájà jáde wọ́n ń jáde wọ́n ń jáde wọ́n ń jáde so tó bá ṣe pé bí wọ́n ṣe wá rí náà ni wọ́n bá wá ń jẹ́ àfa tí à ń ṣàlàyé yìí a wàláì fìtínà yóò ní pọ̀ báyìí àwùjọ yóò ní kòròbùsù báyìí àwùjọ yóò ní rí báyìí so eléyìí ni ẹni tí ń jẹ́ àfa torí tí mo fi ń ṣàlàyé ni kí ṣe pé ẹ̀tọ́ wọn la fẹ́ sọ ẹ̀tọ́ tí yẹn gbọ́dọ̀ máa fún wọn ó túmọ̀ sí pé tó o bá fún wọn èyí ó rí ìbínú ọlọ́wọ́ ọba àmọ́ ṣé ẹni tó yẹ kẹ́ fún tó lẹ́sẹ̀ ẹni tó sóhun gangan ni torí fúnfún yẹn ẹ̀sìn ní ọmọ jẹ́ o ẹ̀sìn ní ọmọ jẹ́ tí yẹn bá ti ń fún wọn báyìí ọlọ́run sì máa kọ́lá dá fún yàn áá òun gba òun sì ní ẹ̀sìn ló ń ṣe so òun ló fà lágbọ́dọ̀ kọ́kọ́ ṣàlàyé ẹ̀rí pé ìjọba fẹ́ sọ̀rọ̀ òbí àtẹ̀tẹ̀ máa ṣàlàyé pé ta ní ń jẹ́ òbí ẹni ta ní ń jẹ́ bàbá ta ní jẹ́ màmá ń kálukú sí máa kò sì sí ìrújú kò sí kọ̀dàrú yọta fẹ́ sọta ní jẹ́ ọmọ kọ̀dàrú tí ọmọ tí ó ṣe fóbi rẹ̀ kọ̀dàrú ntọ́mọ tí ó ṣe fún ẹnjọ́ tí bàbá tí ó ṣe fọmọ rẹ̀ kọ̀dàrú pé tani jẹ́ bàbá kọ́dà nẹ́bí sallallahu alaihi wa sallam yọta fẹ́ ṣàlàyé àwọn ìwọ rẹ̀ kọ̀dàrú nkálukú ti mọ̀ òkúta ní tẹ́lẹ̀ tí ànábì ni nítorí fẹ́ sọ àwọn ẹ̀wọ̀ ọlọ́run ọba kọjárú nkálukú ti mọ̀ tí ń jẹ́ ọlọ́run ọba. so àmọ́ eléyìí dàrúdàpọ̀ wà ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ṣàlàyé pé tálẹ́nì yẹn gan kó tó wá di pé a sọ kí ni àwọn ẹ̀tọ́ rẹ̀ ká fún ẹ jẹ́ ká tó wò kí ni àwùsọ̀ àwọn ìròyìn àwọn kìrìsìríà tí yìí ó rí tẹ́fì mọ̀ pé ah, àfà lélẹ̀ yìí hmm, àwọn àfà tán ní ká pọ́n lélẹ̀ yìí àwọn àfà tán ní ká fún lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ àwọn lélẹ̀ yìí kí ni àwọn nǹkan tẹ́ sifatul ulama àkọ́kọ́ ń bẹ̀ ni pé atamassuku bi manhaji nabiyyi muhammadin sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn ìgbà tí wọ́n bá kọ́ ẹ̀kọ́ tán ṣẹ̀rẹ̀ ọlọ́lẹ̀ kéwú tán àbí ńlọlẹ̀ kéwú lọ́wọ́ ẹ wá rí pé ó tàmẹ́sáka ó dì má bi manhaji nabiyyi sallallahu alayhi wa ìlànà nabi lè á ìlànà nabi ni mo fẹ́ máa tọ́ ń tè ní torí tó fẹ́ jáfa lélẹ́rí náà nìyẹn ẹ̀sìn lọ́wọ́ fi jáfa tó ìròyìn àkọ́kọ́ lélẹ́yìn ẹ rí pé ẹni yìí ò ń tọ ìlànà nádì tó ṣẹpa tí kọ́kọ́ kó ti lọ́lé kéwú tó hmm. wọ́n lọ́lé kéwú ẹ wàá rí pé ìlànà nẹ́bì ní ń tọ̀ bá ṣe ń ṣe ni ó ti máa ṣe bá ṣe ń sẹ̀sìn ni ó ṣe máa sẹ̀sìn ìrun rẹ̀ yọ̀ọ́ jọta nẹ́bì àkídà rẹ̀ yẹn ni pé àdìsọ́kàn rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ yóò jọ ìgbàgbọ́ ta nẹ́bí sallallahu alaihi wasallam so ìgbà tí àfọ̀ bá dì mọ́ ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam so ìlànà mi ni ó dì mọ́ ìlànà mi ni ó sì mọ́ pàrọ̀ èèyàn sí ẹ̀rọ afọ àmì báyìí ìdí yóò mọ̀ pàrọ̀ èèyàn sí kí wọ́n lọ lè di ẹlẹ́bọ ni kí wọ́n lọ di ẹlẹ́bọ kí wọ́n lọ di ọ̀tọ̀ ọlọ́run nítorí mọ̀ pàrọ̀ èèyàn sí nígbà ẹ́ ṣé nu síra náà ló abi. N'i yín wàbí ní ní ìdá ibi tó ti kàdádi ló ti rí ibi tó ti kasánà ibi tó ti rí yìí òun ẹ wà àtàrí náà sixteen ewé ewé ewé ewé ṣẹfúnṣẹfún sí yìí òun náà ibi inú koran ló ti rí yìí òun náà àbí inú hadith ló ti rí yìí òun inú ọ̀dọ̀ àwọn sàhábà nẹ́bì ló ti rí yìí òun tó yóò pé eléyìí kò so afá tó fẹ́ tọ̀là náà Nabi sallallahu alaihi wa alihi wa sallam kó wá jẹ pé òun náà ló ní odó títí ń gún ọṣẹ títí ń gún ọṣẹ dúdú nílé tí ó gun rẹkẹtẹ bá mú àbógun wẹ́wẹ́ náà ni ogun níwọ̀nba díẹ̀ náà ni so tí ó ní pé ọṣẹ ọṣẹ ìṣọ́ra ni ọṣẹ àwúre ni ọṣẹ ọṣẹ kọ́mọ́bàmí ni ọṣẹ mọ́darí kan ni ṣé àfáàní yìí ń àfáà ló ní apẹ tí mo fi ń jó eré eré eré eré eré eré èkété eré ẹsẹ ẹni ń jó ọ̀gà àfáà yóò ní yóò ní ọlọ tí fi ń lọ eré tí fi ń lọ eré ọ̀gà tí fi ń lọ atare ṣé àfáà nù níbo ló lo ti rí òun níbo ló ti fẹ́ lórí sí nínú súnà nẹ́bí ní àbí nínú alukùránì so ẹni tẹ́ bá ti rí tí kò sí kó di ìlànà nẹ́bí mú yóò pè ní ẹláfà kódà kọ kíw kó kíw lèmi ọgbọ́n lárúbáwá ah, ó sì lọlé kíw àmọ́ kìí sàfàdé hmm. kìí sí àlà àìlìm torí kò sí ìròyìn ìjẹ́ àfà lára rẹ̀ tó bá kan náà ẹni tí ó bá jẹ́ àfà ti ìròyìn tẹ́rì lára rẹ̀ òun ni pé ẹni al-ibti'adu anil bid'a wa muharabatuha yóò jìnà sí bídà àdádálẹ̀ gbé tó bá jà fa àdádálẹ̀ ẹ̀sìn ẹ̀ ní ba lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni lẹ́ni tó bá jà fa ẹjẹ́ sọ kíníkan fún yín inú Ramadan yóò ní ká sí Quran bẹ́ẹ̀ ni wàláyé anábì ṣe wá lójú kòkòrò àwọn sábà ṣe wá lójú kòkòrò rẹ̀ àmọ́ká ṣọ́ ara kọ́lá tẹ́yìn bá fẹ́ jẹ́ àfẹ́ ìsìn tí bá ń ṣe nǹkan kan tó bá ti sọ pé ẹni yìí àfa lọ́mọ̀ fẹ́ jẹ́ bá ìlànà àfa ní rìn tó bá ti gbọ́ pé kíní yọ̀ọ̀dá yóò pé hé à nínú pé yọ̀ọ̀dá o mo dùpẹ́ sí Ọlọ́run yóò ṣe pàtì ẹni tó fẹ́ já fanù. èwo ni kí ọmọ lọ́lẹ̀ kó àwọn obìnrin olóbìnrin ipe gbogbo yín ẹ máa wá láti lè yín ẹ wá ké kùránì lọ́dọ̀ mi nínú àwẹ̀ ṣé súnà nẹ́bì lẹ́fẹ́ pẹ̀lẹ́ yìí ṣé ìlànà kùránì lẹ́fẹ́ pè é ومواقعة الدعوة ألف لا ميم ألف لا ميم ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه لا ريب فيه ودا ودا للمتأكين للمتأكين الذين الذين يؤمنون يؤمنون بالغيب بالغيب ويقيمون ويقيمون صلاة صلاة من مرة ذاكنا من مرة ذاكنا ينفقون ينفقون تو ما قرا وجو ولا شيء لنا نبي ذاك فلي والله والله تالله ثم بالله كيف لنا النبي صلى الله عليه وسلم كيف لنا النبي so ẹni tó bá fẹ́ jẹ́ oní àfa ẹ̀sìn tọlọ́run tó bá ti ní kíní yìí àdáadáa lẹ́ni yóò jìnà sí i kódà kí tó ṣe yóò nìkan yóò tún mọ wá ja àdáadáa lẹ̀ lógun kò ní fi àdáadáa lẹ̀ ní ọkàn balẹ̀ so náà ni èmi máa fẹ́ fi Ìlọrin láti máa fi ṣe àpèjúwe fún ẹ̀yin àfa mọ̀nàmọ́ná yìí ẹ̀ gbọ́ ọ̀rọ̀ kan táwọn bàbá wọn máa ń sọ ńgbà kan ni wọ́n ní ọlọ́run kọ́ bọ́lá kọ́ náà nẹ́bì kó bá nẹ́bì lágbà wà sí là kó gbé súnà nẹ́bì ga ẹ̀rí kó gbé súnà nẹ́bì ga kọ́ paná adẹ́bọ̀ rẹ kọ́ rẹ bídíà ṣètánì lẹ̀ tó gbẹ́ tó bá fẹ́ ṣe súnà nẹ́bì tó bá fẹ́ ṣẹ́sì ló fẹ́ já àfa ó gbọ́dọ̀ jìnnà sí bídíà ó gbọ́dọ̀ wọ̀ pé ìlànà èṣù náà ní bídíà tó ẹ̀sìn náà lẹ́mọ̀ pé àmọ́ ìlànà èṣù ni ìlànà èṣù ni tó kò ní wá ẹ̀sìn yẹn ò ní wá rí bá nẹ́bí ṣe ní kó wá wọ́n ti kún lọ́dà wọ́n ti yí padà tó ẹ̀ ń dọ́rẹ́ jà fà kò ní tọ ìlànà bídáà láti máa fi ṣẹ̀sìn ọlọ́run ọba ìròyìn kejì lélẹ́yìí ṣùgbọ́n kan náà àlìyàkínú wàsọ́bùrù ẹnìyẹn ọ̀rọ̀ ọlọ́run á dá lójú ọ̀rọ̀ ọlọ́run yóò dá lójú wọ́sọ́bù yóò ní sùúrù ẹ̀rẹ̀ yóò ní àfaradà lórí ẹ̀sìn ọlọ́run ọba àfa tó rẹ̀ ti ń pariwo tí ayé ẹ̀ o ayé wa tú mílẹ̀ o sọ àbọ̀mọ̀ rẹ̀ lọ́rẹ̀ ni sọ ìrọ̀lẹ́ yìí àfa yẹn kì í ṣe àfa ẹ̀ lè gbọ́rọ̀ lọ́rọ̀ àfa tó bá jẹ́ àfa sùúrù lórí kádàrà ọlọ́wọ́ ọba sùúrù lórí dáẹwà àfáànù gbogbo ayé bá ń bu tó sì mọ̀ pé tó ń pèpè sí lélẹ́yìí lódodo kò ní padà nídìí rẹ̀ kò ní padà nídìí rẹ̀ bákan náà àlè kíìn tó fẹ́ sọ yẹn yọ̀dá lójú bí gbogbo ayé bá ta kó kò ní kó mẹ́ẹ̀ torí ó ti mọ̀ pé àá inú rẹ̀ àá òdodo ní ń sọ ibi ń ṣe kú ló fi dá mi lójú ìdí ń jáfanu tí ó ṣe wá àti tí ó sọ̀rọ̀ tí ó sì sọsọ kú sọ kéèpó sì sọ tí wọ́n mọ̀ ní ìjà oko mẹ́rin ní sọrú ẹ̀ má lè ní ẹ̀ má àwọn àbí wọ́n influence òdodo lẹ́nu rẹ̀ ó influence òdodo lẹ́nu rẹ̀ tó yí òdodo padà mọ́ lọ́wọ́ tí mọ́ sọrú ẹ̀ má wọ́n náà ló ti ka Qur'an aya Qur'an ń bẹ tó ká nǹkan ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn o yọ káyà Qur'an yọ da lójú dáadáa kẹ wo ààyè kí òun rè ẹ̀rí rè ẹ̀rí rè gbàtí ó àhẹ́rẹ́ káyà kọ́ lánàá jò ní ìyẹn fi yóò lẹ̀ tí wọ́n ní báyẹn kò kì í ṣe àfà tó àfà mi ní al-yaqin was-sabr tó òun náà ń pè al-basira anabi sallallahu alaihi wasallam anabi pé qul ad'u ila Allah ala basiratin ana أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين فإن بابا جافا يون يقين أنا ربو دالوجو دالوجو tọ́lọ́n ti lóòlù ọmọ rẹ̀ ìsìn lọ́wọ́ yóò dá lójú òun ọmọ dúkìá rẹ̀ ní àwọn olùpèpè fẹ́sẹ̀ rẹ̀ yóò dá lójú. so eléyìí ni àwọn ìròyìn táàrí ládẹ̀ ni tó bá ń jẹ́ àfà ṣètẹ̀rí ìdúró fẹ́ sọ yìí òun ló yẹ kí n kọ́kọ́ gbé síwájú ar-rusukhu fil ilmi hmm. ẹsẹ̀ rẹ̀ yóò rinlẹ̀ ẹsẹ̀ rẹ̀ yóò rinlẹ̀ ala ma anzala Allah ar-rusukhu fil ilmi al-qa'im ẹsẹ̀ rẹ̀ yóò rinlẹ̀ lórí ìmọ̀ ìmọ̀ tó dúró ala ma anzala Allah min indillah lórí tó sọ̀kalẹ̀ láti inú al-Qur'an ẹ̀sìn ó yé tó wà ní Kùránù yóò yé an tariqil wahyi hasbal manhajiyya as-sahiha ìlànà yóò jẹ́ ìlànà tó gbádùn kò ní sílànà àṣejù mẹ́ kò ní sílànà àṣetó mẹ́ tó àfánù àfánù èyí tó pé allati taqumu ala tarkil mutashabih wattiba'il muhkam ẹ̀rẹ̀ gbogbo àlámọ̀dé rẹ̀ láyé tó bá kílẹ̀ ní ọmọ rìn inú ẹ̀sìn gbẹ́sẹ̀ lé tó rújú nínú ẹ̀sìn ọlọ́run so ibi tó jẹ́ sí fásitì tó clear báyìí ní ọmọ dúró sí gbogbo wa ìdẹ̀ ní ó ti mọ̀ pé àwọn èèyàn sí lè jẹ́ ìròyìn ńláńlá ṣe mọ́ mí pé àwọn èèyàn lè lọ́lé tí ó ń fa èèyàn lè kí ẹ̀kọ́ ọkẹ́kọ̀ọ́ lárúbáwá kọ́ gba pòfẹ́sọ̀ mẹ́ so tí ẹ̀sìn ọba ti yé ẹ̀sìn tó dúró lórí alukoran àti sún ẹ̀mọ́ pẹ̀lú afa ẹ̀ka máa pè ní arabist àwọn tó gbọ́dọ̀ lọ́wọ́ lásán ẹ̀hẹ́n àbí oníkéwu àmọ́ pé afa àà rọ rọ tó ètò tó wá jẹ́ pàpàǹbarì nínú ìròyìn tí a gbọ́dọ̀ rí lára afa wọn ni al-khashiyatu min Allah ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba tó afa gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run àfi ìyá kò kí ọmọ ìta hmm, káfọ ìyá ọmọ ìta káfọ ìjà kò kí tí ọmọ ìsẹlọ́hún tí ọmọ ìsẹlọ́hún ní gbangba tí ó tún mọ fi lùyà pé kí ló ṣe tó khashiya min Allah àfi ìjà lábòsí àfi ìjà láńjàngbìlà nípa àwọn ọ̀sán pé ah, àbòsí ló ń ṣe yìí nípa ní àfáà ni ah, àwọn ilé wọn ń gbalẹ̀ àwọn ìyàrá ìkiri nípa à ah. so gbogbo àwọn wàpá ńlẹ báyìí ẹni tó bá jẹ́ àfáà ìyẹn bá lọ́dọ̀ rẹ̀ sọ bákan náà al-ilmu bima yaqtadi al-ilm al-amalu bima yaqtadi al-ilm ẹ wà máa rí ìlò nǹkan tó ṣe pé gbogbo ẹ̀ mọ̀lẹ́kẹ́ àá àwọn ilé ìsà máa ń lo ìmọ̀ wọn tán kí ni aláwọn tó ń jàfà nù ti pé ẹ sàmọ̀dọ̀ pé àwọn ilé ìmọ̀ ń lo ìmọ̀ wọn máa rẹ́dì láti máa lo ìmọ̀ ni so kọ́ra kó jẹ pé ibi tó yẹ pé yóò jẹ́ àtakò fún wọn bí àkíní ah, yìí ah, ó yọ ọba ọba wí èyí tó bá wíhun náà ni ó ṣe pé tí n tí ẹ̀sìn wí tí n tí ìmọ̀ wí nù ní tí ó ṣe nù ìtumọ̀ ní pé àwọn èyí sọ pé àwọn ni wọ́n ń darí kéwú wọ́n ń darí ìmọ̀ ìmọ̀ ni ó máa darí wọn sọ ara ọ̀rọ̀ tí bàbá wọn dínà máa ń sọnu rahimahullah ta'ala sheikh ibrahim aminullah sheikh madani bàbá madina sọ wọn ní nílùú yìí kéwú pọ̀ àwọn là ń darí mani ìmọ̀darí wa àwọn là ń tà ń tọ́ àwọn là ń darí màá darí ẹ̀sọ́ tó pé nù wọn ń kírun yín ṣínà aláǹnáàzì kọ́wùlà àwọn wàlẹ́zà lọ́wọ́lá yóò kírun náà kọ́wùlà yìí nà nàkúlù lá òdodo lèèyàn máa ń tẹ̀lé kí ṣe pé èèyàn máa takò yàn kí a ìmọ̀ ẹni tí ó yẹ pé ìmọ̀ bá ti máa ṣe kí gbogbo ìmọ̀ tó ní kò sí iṣẹ́ níbẹ̀ kò sí iṣẹ́ ẹ̀ ní bá iṣẹ́ ń bẹ̀ àbí pé ẹ mọ̀ rí pé àhà ah, ah, lẹ́yìn lẹ́sẹ̀ wá sí ìdáná ìwúlẹ̀ tó ń ṣe lónìí yìí àhà ah, èyí lẹ́ lélẹ́ yọ̀ dára ẹ̀nà lẹ́ tó ń ṣe lónìí àbà irú ẹni yẹn ìròyìn àfà kò sí so ìdìnnìlà ṣe kàrà gbé kọlù díẹ̀ ni tí ó dákun kí wọ́n ní kọlù wọlé ní kàrà gbé àwọn kọlù. Assalamu alaikum. Alaikum assalam mo fẹ́ kí ni pé sílò àti kádàrá ń bẹ. Nítorí pé tí nǹkan ti bẹ̀ síyàn, bàdá ti pé jẹ́ pé kádàrá àti àkọlé ń bẹ ó sọ ní òun múra sọ̀rọ̀ ara rẹ̀ bí wọ́n yẹn kan ní sí yẹn ẹ̀dá kan tẹ̀lé ṣe máa ṣe àlàyé nípa ọ̀rọ̀ yìí. ọlọ́wọ́ ṣẹyìn lẹ́sọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́ tó wá sọ́lẹ̀ òdodo ni àkọọ́lẹ̀ ń bẹ kádàrà ń bẹ kódé yìí ó lè jẹ́ mùsùlùmí ní ọba gbà pé ọlọ́run tó kà kọ́ọ́lẹ̀ fún wa ó ti kọ kádàrà rẹ̀ fún wa gbogbo tí yóò ṣẹlẹ̀ ọlọ́run ti kọ kalẹ̀ tọ́ kí nǹkan wá ṣẹlẹ̀ ní nǹkan tí kò dùnmọ́ yẹ̀rì pé ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti máa ń dìde náà tó ti máa wò pé ṣé kádàrá ilé ìjọ tó bá ń lo kò ní béèrè pé sàkọọ́lẹ̀ ni so ìgbà tó bá di pé nǹkan tó ṣẹlẹ̀ aṣẹlẹ̀ tó jẹ́ nǹkan tí ò dáa tí kò tẹ́ ẹ lọ́rùn so mùsùlùmí gbọ́dọ̀ gbà pé ọlọ́run ló fẹ́ kódà kó o rí pé ẹnìkan ni ó ń dúnkòkò òun ó ṣe bẹ́ẹ̀ ẹ ó lè dúnkòkò tọ́lọ́run ní kò ṣe wú ọlọ́run ọba náà ni so òun náà ni pé kéèyàn ó sì máa padà sọ́dọ̀ ọlọ́run ọba náà iná ni kí ọmọ wa ní èèyàn gbọ́n àbí ọ̀wá jáde sí i kó yẹ pé ọ̀nà ẹ̀bọ náà mo wá gbéyàn gbà so kí n ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí nílà ọjọ́ ti lọ gan-an so àmọ́ ẹ ṣáà máa tẹ̀lé wa lórí ètò yìí pẹ̀lú ògbó ọlọ́run gba àwọn nǹkan náà ni a padà sọ̀rọ̀ dé so kádàrá ń bẹ so ọlọ́run ti kọ́ kalẹ̀ kó lẹ́nìkan ò lè ṣéǹjì rẹ̀ kò sí ń tọ̀ nítorí yẹ kí n jòkó jẹ́ nù ọlọ́run ba lè yọmọ wa bẹ̀ tí ọlọ́run náà ló tún lè yí padà fún yàn pẹ̀lú tí yàn bá ń bẹ̀ pẹ̀lú káradó lórí pẹ̀sàn kan yìí gbogbo àwọn tí béèrè béèrè ní àbí a bá fẹ́ pè kí sí àti kí àpèsè zero eight one zero three three five one five four nine so zero eight one zero three three five one five four nine fọtá sọ̀rọ̀ mi òun ni ó ń dágbére fún wa ní ọ̀la bíi nílá kápàdé ní aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún pẹ̀lú ògbó ọlọ́wọ̀n báyìí subhanaka Allahumma wa bihamdika